ẹ kú déédé àsìkò yìí ẹ dẹ̀ káàbọ̀ sí orí èmi náà ń sọ yorùbá Ẹniọlá ni orúkọ mi ní orí ètò yìí ni ẹ ti rí ojúlówó kíkọ sísọ kíkà àti mímọ̀ èdè yorùbá tó múnádóko tí ẹ bá fẹ́ ní òye yorùbá ẹ máa bá mi ká lọ. oúnjẹ tí o bù yẹn ti pọ̀ jù o. ẹ káàbọ̀ sí orí ẹ̀kọ́ tèní Ẹniọlá ni orúkọ mi ṣe dáadáa lẹ́wà nínú ẹ̀kọ́ yìí ẹ máa kọ́ bí a ṣe ń pe àwọn ẹbí wa àti bí a ṣe ń pe àwọn ènìyàn ní èdè Yorùbá ẹ dẹ̀ máa kọ́ bí ẹ ṣe lè lo àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú ọ̀rọ̀ gbólóhùn ní báyìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. bàbá bàbá bàbá bàbá mi nìyẹn bàbá mi nìyẹn bàbá mi nìyẹn ìyá ìyá ìyá ìyá mi ń sùn ìyá mi ń sùn ìyá mi ń sùn ọmọ ọmọ ọmọ ọmọ wọn náà máa wá ọmọ wọn náà máa wá. ọmọ wọn náà máa wá. ọkọ ọkọ ọkọ ọkọ mi ń bọ̀ ọkọ mi ń bọ̀ ọkọ mi ń bọ̀ ìyàwó ìyàwó ìyàwó ìyàwó mi ń dáná ìyàwó mi ń dáná ìyàwó mi ń dáná ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi ni ẹ̀gbọ́n mi ni ẹ̀gbọ́n mi ni àbúrò àbúrò àbúrò àbúrò wa ni wọ́n. Àbúrò wa ni wọ́n. Àbúrò wa ni wọ́n. Ìyá àgbà. Ìyá àgbà. Ìyá àgbà. Ìyá mi àgbà lawọ́ gan. Ìyá mi àgbà lawọ́ gan. Ìyá mi àgbà lawọ́ gan-an. Bàbá àgbà. Bàbá àgbà. Bàbá àgbà fẹ́ràn obì. Bàbá àgbà fẹ́ràn obì. Bàbá àgbà fẹ́ràn obì. Ọmọ ọmọ. Ọmọ ọmọ ọmọọmọ àwọn ọmọọmọ mi mọ̀wé gan-an àwọn ọmọọmọ mi mọ ìwé gan-an àwọn ọmọọmọ mi mọ̀wé gan-an òbí òbí òbí. Olówó ni òbí wa. Olówó ni òbí wa. Olówó ni òbí wa. Òbí àgbà. Òbí àgbà. Òbí àgbà. À ń lọ sí ọ̀dọ̀ òbí wa àgbà fún ìsinmi a ń lọ sí ọ̀dọ̀ òbí wa àgbà fún ìsinmi. À ń lọ sí ọ̀dọ̀ òbí wa àgbà fún ìsinmi. A kọ a kọ akọ àwọn akọ yẹn ti jáde àwọn akọ yẹn ti jáde. Àwọn akọ yẹn ti jáde. Abo, abo, abo. Àwọn abo ṣì wà ní inú. Àwọn abo ṣì wà ní inú. Àwọn abo ṣì wà ní inú. ọmọdé ọmọdé ọmọdé Àwọn ọmọdé yìí ńkọ́? Àwọn ọmọdé yìí ńkọ́? Àwọn ọmọdé yìí ńkọ́? ọmọ ọwọ́ ọmọ ọwọ́ ọmọ ọwọ́ ọmọ ọwọ́ ni mí nígbà tí a kúrò níbẹ̀ ọmọ ọwọ́ ni mí nígbà tí a kúrò níbẹ̀ ọmọ ọwọ́ ni mí nígbà tí a kúrò níbẹ̀ ìkókó ìkókó ìkókó. Ṣé ìkókó ni ẹ́ ni? Ṣé ìkókó ni ẹ́ ni? Ṣé ìkókó ni ẹ́ ni? Ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́. Àwọn ọ̀dọ́ nìkan ni a ní ní ilé-iṣẹ́ wa. Àwọn ọ̀dọ́ nìkan ni a ní ní ilé-iṣẹ́ wa. Àwọn ọ̀dọ́ nìkan la ní ní ilé-iṣẹ́ wa. Àgbàlagbà. Àgbàlagbà àgbàlagbà àgbàlagbà ni yín ẹ hùwà bí ìkan àgbàlagbà ni yín ẹ hùwà bí ìkan àgbàlagbà ni yín ẹ hùwà bí ìkan ọkùnrin ọkùnrin rin ọkùnrin. Òṣìṣẹ́ ọkùnrin mélòó ni ẹ ní? Òṣìṣẹ́ ọkùnrin mélòó ni ẹ ní? Òṣìṣẹ́ ọkùnrin mélòó ni ẹ Obìnrin. Obìnrin obìnrin. Obìnrin ni ọ̀jọ̀gbọ́n wa. Obìnrin ni ọ̀jọ̀gbọ́n wa. Obìnrin ni ọ̀jọ̀gbọ́n wa. Arákùnrin. Arákùnrin. Arákùnrin. Mò ń lọ sí ilé arákùnrin mi. Mò ń lọ sí ilé arákùnrin mi. Mò ń lọ sí ilé arákùnrin mi. Arábìnrin, arábìnrin, arábìnrin. Arábìnrin wọn ni Ṣọlá. Arábìnrin wọn ni Ṣọlá. Ọ̀rẹ́bìnrin. Ọ̀rẹ́bìnrin. Ọ̀rẹ́bìnrin. Ọ̀rẹ́bìnrin mi ń bọ̀ lénìí. Ọ̀rẹ́bìnrin mi ń bọ̀ lénìí. ọ̀rẹ́bìnrin mi ń bọ̀ lénìí. ọ̀rẹ́kùnrin ọ̀rẹ́kùnrin ọ̀rẹ́kùnrin ọ̀rẹ́kùnrin rẹ̀ rẹwà gan-an. ọ̀rẹ́kùnrin rẹ̀ rẹwà gan-an ọ̀rẹ́kùnrin rẹ̀ rẹwà gan-an. mọ̀lẹ́bí mọ̀lẹ́bí mọ̀lẹ́bí a ní mọ̀lẹ́bí tó pọ̀. a ní mọ̀lẹ́bí tó pọ̀. a ní mọ̀lẹ́bí tó pọ̀ ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin kan wà níta ọkùnrin kan wà ní ìta ọkùnrin kan wà ní ìta obìnrin obìnrin obìnrin. Obìnrin kan jókòó sí ibẹ̀ Obìnrin kan jókòó sí ibẹ̀ yẹn.